فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى آليتي أدوقف الله أشي الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي الله سبحانه وتعالى بيدي kò lè máa jẹ́ ìkẹ́ kò sì lè máa jẹ́ àánú fún gbogbo agbáláyé kí asọ́látù náà máa bá wọn ará ilé anábì àti àwọn sọ́hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyam lẹ́yìn náà ní àná a ṣe àgbéyẹ̀wò alábọ̀rí ọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ àwọn sọ̀hábẹ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam àti bíbojú àwọn ìyàwó àdámi àwọn táwájọ wà níjòkó mi lánàá táwàjọ wà nínú ààyè wá bí àwọn bàbá bàbá wa àti àwọn ọmọ kí wú pátápátá àwa láǹfààní àti gbọ́ ọ̀rọ̀ náà débi tó lápẹẹrẹ ṣùgbọ́n láti àárọ̀ àná tá a ti parí òun náà ni àwọn tí wọ́n ń gbọ́ wá ń ta ti ń pè àwọn èèyàn tí wọ́n ti pé online làwọn ti ń fólò àwọn tí wọ́n ń nàìjíríà wá ní ni àbáwọn ẹlòmíì látàwọn ìlú míì lọ́lọ́kan òjọ̀kan náà ni wọ́n pè pé àkíní kan dúró láàrin kan ní o àtó ti dúró pẹ́ gan káwọn tó padà fúra mọ̀ pé o ti disconnect àwọn yóò náà wá lọ ti complain pé kó máa fi pé àbọ̀ ìmọ̀ ní <laughs> lẹ́ẹ̀gbẹ́lé lọ́wọ́ àbọ̀ ọmọ tiré ìwọ ni èyí ò ní wọ́n wá àpíìl tó dà tó fi dalẹ́ àná òun náà ní kálukú ń pè pé ẹ dákun ẹ bá wa parí ọ̀rọ̀ tí ẹ bá lọ ó sì wà wá pé ká padà sínú àlàyé síra Umdatul Ahkam torí tó yẹ ká fèrè sínú kákan yín ọ̀rọ̀ lánàá ká kú mbẹ́ kó sì dè ní káwọn ọmọ bá àlàyé tiwa lọ tó rà ti di pa àwọn eléyìí a máa ń pa àwọn kan ní kùtọ́ ìtòrùk àwọn tó ń pè ní kùtọ́ ìtòrùk làwọn dáná dáná oríṣiríṣi dáná dáná wà níbẹ̀ àwọn dáná dáná níbẹ̀ adigunjalè làwọn kan dá yín lọ́nà kan gbowó yín kan gba dúkìá kan sì kan sì sálọ dáná dáná kan nù ìran dáná dáná kan kejì ó ní kẹ́ rìn lójú ọ̀nà tọlọ́hun kẹ́ rìn lójú ọ̀nà ṣe kẹ máa rìn lójú ọ̀nà jẹ́ àlìjẹ́nà àwọn wà dá yín lọ́nà ìjẹ́ ń bá lọ kí náà bẹ́ sí fún yín àwọn afẹ́ kẹ́rì ní kó ń bẹ̀ pé àmì ọmọ ti já àlìjẹ́nà tó bẹ́ ṣe ìmọ̀ jájọ máa ṣe iṣẹ́ iná ọlọ́run níjà wo bá ṣe o ẹ jájọ máa wẹ́dù <laughs> odò tó sì lè wá wẹ̀ yìí odò tí wọn ò lè wẹ̀ ní ẹ̀yìn làwa rí i pé dáná dáná làwọn eléyìí lọ́rọ̀ wọn ò ṣe wá gba kéèyàn wá máa fi gbogbo àkókò sọ ó dà yín lọ́nà àwọn tó yẹ kẹ́ mójútó ẹ̀ níbi iṣẹ́ kí lónìí ẹ̀ níbi mójútó bàbá ti sọ kéde kan pàtàkì jùlọ èyí tó lẹ́nu jù láàrin wọn ó bá ilé ti wí ẹ̀tún létí ẹ̀lẹ́ẹ̀kan náà ẹ sì ń fún tán ẹ̀yẹ mọ́tàláyé àwọn ọ̀rọ̀ ẹ̀sìn lọ nǹkan pọ̀ táwọn èèyàn ti mọ̀ nílẹ̀ Yorùbá ẹ̀kọ́ pọ̀ tó yẹ ká kọ́ nípa Islam ogun ti pọ̀ ti ń jà wá lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa ládùúgbò gbogbo tí wọ́n ń jà wá lógún kó wá ti pààtùn wa mọ̀ dára wa lọ́nà tẹ̀mọ̀ pé nǹkan bú nìyó torí ẹni tó kàn déédéé dé nìsín ìyàwó ànábì kan fún bojú tẹ̀wọ̀ tó kàn fẹ́ dá wàhálà alẹ̀ náà ni ẹ̀sìn táwọn tí wọ́n ń borí tí wọ́n ń bojú wọ́n kọ̀ǹpléènì fún ọ pé ní àwọn lára àbí kí ni tiẹ́ níbi ọtí ìrojọ́ ọ̀hún náà pàtà àrùjọ́ ọ̀hún rábaràba náà ni òwúlò ọlọ́wàá nìkan ọmọbìnrin kan wájú níjàbù ó wá wọ bàtà wọnú mọ́sálásí tí wọ́n sì bọ́ ọmọ tó wọ bàtà wọ mọ́sálásí wọ́n sì bá wí àwọn agbóbọ̀ bá wí àmọ́ ọmọ tó wọ bàtà wọ mọ́sálásí ọ̀fì yìí lẹ̀ ọwá ìjáàbù tó wá wọ̀ lọ́wọ́ àtàkì ọ̀sẹ̀ èèyàn tó pọ̀ torí èèyàn tó pọ̀ ní wọn tí ń ti wọ̀ ṣòkò yẹ kọ́ torí yìí ń kọ́ wá torí ẹ̀ sọ́pọ̀ wá da gbogbo nǹkan rú ìwà ká kan bẹ lára rẹ̀ wọ́n bá ń wá ìkà kí ni ọ́ ìkà ni ọ́ nù tọ́ tí wọ́n tún fẹ́ gbà náà bí kọ́ sọ pé Muawiya bin Abi Sufyan ó wá ba ìsìláàmù jẹ́ ni ìwọ gángan ti lábẹ̀sùn jẹ́ torí ló kọ́ mí ìtawà ti fún ọ̀nà pé àbẹ̀sùn jẹ́ ni ọ́ wọ́n fi gbà kan jẹ́ dẹ̀dẹ̀wò rẹ̀ tọ́ bá ti wá dẹ̀dẹ̀wò rẹ̀ wọ́n fi gbà kan jẹ́ bí tèkété tọ́ bá ti wá tèkété wọ́n fi gbà kan jẹ́ òkúrọ́ tọ́ bá ti wá irọ́ tọ́ ọdún tí wá pé Muawiya ní abẹ̀sìnjẹ́ awáwò ìwọ gangan ní abẹ̀sìnjẹ́ ìwọ ni dáná dáná tọ́ ní dáhùn èèyàn lọ́nà níbi ojú ọ̀nà àlùjànnà pé ọlọ́run àti mi àti yín ọlọ́mọ ti wá ń dáná dáná o ọlọ́mọ ti wá ń dáná dáná o ìdí nìyẹn ẹwù nísìnyí nítorí ẹ káfà náà kí ló yẹ káfà náà ti tafsirul Qur'an ó dá wa lọ́nà àbí ó dá wa lọ́nà ó dá wa lọ́nà èmi nítorí ẹ ká tún máa rán kí ló kọ́ lẹ́jọ́ àlàyé tíra Umdatul Ahkam ó tún ti dára lọ́nà ní ṣùgbọ́n àwọn tó gbọ́ta mẹ́ta àwọn tó ti ń pèké àbíkẹ́ ẹyanjú jẹ́ dálẹ̀ àbápẹ̀lú ogun ọlọ́run pa bá ti yanjú rẹ̀ tán lè ní àwọn ọmọ bá ọ̀rọ̀ tiwa lọ ní o insha Allah a sì ní àjùtà bẹ́ẹ̀rì náà àwọn epo tán epo tán ẹ̀tún wájú ìṣẹ́jú tó náà kọ́kọ́ ọ̀wọ̀ wa ìdí nìyẹn ọ̀rọ̀ wa ni wọ́n lè gùn púpọ̀ lénìí hadith tá lọ lánàá ó ní hadith wa ta'ala anha tẹ́mọ̀ pé tó ń wí ni pé ìgbà òun wá wù lọ tó ń gbogbo òun wá rí pé ìyàwó ànábì kankan kò sí kínú ìyàwó kankan ò bójú ọ̀rọ̀ wọn akọ́kọ́ kó tí àwọn àmọ́ báwọn ìyàwó ànábì ti wá bójú èyí ò sàlàyé àná àwáwá rí tí ó débẹ̀ níjòkó àbáwọn tán wà rí gbọ́ òlàbẹ́kẹ́ yìí alábìtì náà bẹnu hadith four thousand one hundred and forty one ẹ̀sìn ẹ̀jẹ̀ ti gbé lórí wa o sọ́dún ẹ̀ bá ti rẹ̀ tó bá ti sọ bẹ́ẹ̀ ẹ̀kàn ní lọ́nu sọ́yìn Bukhari <laughs> lọ́rí wọnú hadith four thousand one hundred and forty one kẹsọ́ fún bẹ́ẹ̀ ọ bá àdìdì ọ ṣe kí ni ọ bá gbẹ pàyàn pàyàn hadithi ìpìlẹ̀ rẹ̀ ó wà pọ̀ ní Bukhari kódà ìwáyà rẹ̀ ti ń bẹ ní Bukhari bá ní àmọ́ ká ní méjì ẹ̀ta kankan tí wọ́n kàn yọ bomi láàrin gbà mí bẹ̀ gan ó lé mẹ́wàá sínú ìmọ̀ Bukhari para hadithi yìí al-Imam Muslim <clears throat> alayhi rahmatullah àwọn náà bá hadithi yìí wá ní àti wọn náà ní hadith two thousand three hundred and thirty three àti hadith two thousand four hundred and forty five. àti hadith two thousand seven hundred and seventy àwọn kó tìbí tá o ńgbọ́ wọn náà bá ma máa sọ ọdún tó ń sọ mọ́ máa sọ̀rọ̀ lásán mọ́ máa sọ tíra máa sọ sunan Dawud adùnbá àdìsí yìí ní hadith two thousand one hundred and thirty eight hadith four thousand seven hundred

nítorí pé ó fẹ́ irọ́ wá ní ìlú tẹ̀lé toró bá wọn sàábí pàdé ó ti gbà ní nítorí pé ó rí àwọn sàábí ó sì bá wọn sàábí pàdé ó sì gbà ní ọwọ́ wọn irọ́ lọ pa o wọ́n máa parúrọ́ mọ́ o èmi náà ti mọ̀ pé láti ọ̀tọ̀ ti pátá ti já ìwọ̀n ọ̀yá wulẹ̀ mẹ́nu bá lẹ́nu ọ̀bẹ̀rẹ̀ rẹ̀ ní àbọ̀ túnṣe ọtí ìbẹ̀rún ọlọ́run ti tú ọ láti níbẹ̀rún náà ọ̀yà àmọ́ mọ̀mí ti lókù tọ̀mọ́ àtọ́ rẹ̀ tọ́wá ní gbogbo ẹ̀ sọ̀hírù ni àdìdì iná nípìnlẹ̀ mẹ́ àdì five hundred and forty two nínú súnánù darí mi àbá ní àdì two àti àdì two nínú musnadul imam ahmad ó tún wá kún náà nínú ìwáyà tó pọ̀ àbákámú kan náà àdì twenty four thousand and àti àdì twenty àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti bá hadith a máa ń pè ìṣẹ̀lẹ̀ yìí ní ìṣẹ̀lẹ̀ hadithatul if alimam bukhari bá táwọn fẹ́ gbé hadithi wa ami bab hadithul if bab hadithul if àyíká payirọ́ tí wọ́n dáadáa payirọ́ mọ́ ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha tọ́ a ti ń bá àdífì yìí lọ lánàá ẹ̀ríkà ti débi pé ìyá ńlá wa Aisha radiyallahu anha wọ́n ní táwọn bá fẹ́ tá ànábì bá fẹ́ ṣe ìrìn àjò àwọn sì jó ní àwọn sì àwọn èsì méjì mẹ́ta mẹ́rin márùn-ún lé ànábì ànábì ó wá ṣe kúrò á láàrin àwọn ta lòun fẹ́ mú jáde tàbí má kojú wo ibi kéèyàn kọ ọkọ kálukú sínú pépà káwá ara rúgbúrúgbú káwá pọmọ kan pé mú kan in tó bá mú ó ẹni ó bá wá jáde mẹ́ o ní ni ó tẹ̀lé wá jáde tọ́ yálà wa Aisha radiyallahu anha ó ní bá nàbì tí wá sí jọ náà nù ó ti wá ṣe pé ta ló mú mú jáde láàrin àwọn wọn ní jọ náà fa kharaja fiha sahmi ẹni tó wá já sí pé kíní yìí wá tó wá jẹ́ tiẹ̀ tí ó bá nàbì jáde ó jẹ́ mi Aisha olóhùn wa jáde pẹ̀lú ànábì ẹmọ wọn ó ní fàkọrọ́jù mà àrọ̀súlélá ìsọ̀lọ́láhù àríwọ̀sẹ́lẹ́mà bá àdàmà òun zilẹ̀ hijab ó ní mo wá ṣèrìn àjò yìí pẹ̀lú ànábì lẹ́yìn ìgbà tí a yà ẹ̀mọ̀ borí ẹ̀mọ̀ bojú tó ṣe kínú tó ti sọ̀kalẹ̀ tọ́ ó ní ọ̀yà yìí ti sọ̀kalẹ̀ òun lòun ó sì ṣèrìn àjò pẹ̀lú ànábì olóhùn wa jẹ́ pé táwọn bá ti wá lọ́rìn àjò yìí ilé kékeré kan tó máa ń gbé sẹ́yìn ẹṣin àbẹ́yìn rànkúnmí ó nínú ilé yìí wá wá wọn kọ bí kíọ́sì kékeré báyìí àwa á ti rẹ̀ nínú nínú yorùbá ó nínú ibẹ̀ wá wá yàrá ó láwọn sì fi lọ sójú ogun yìí àwọn parí ogun ọ̀hún àwọn ti ń ó ní bẹ́ẹ̀ làwọn ti wá débì kan ní kálukú sájòkó làwọn relax tọ ó ní bí àwọn ti wá ń relax yìí lòun bá dìde ń jọ́nà pé ah, òun fẹ́ bọ́lẹ̀ ó ló bá bọ́lẹ̀ kúrò nínú ààyè ó bọ́lẹ̀ tán ó lọ jìnnàjìnnà ó jìnnà sí gbogbo ibi táwọn ọmọ ogun wà ó bá lọ rí sí gbọ̀nsẹ̀ ó nígbà tóun wá parí tóun sí tán ó ní lòun bá wò pé ah, kóun fọwọ́ kan àyà báyìí ló bá di pé kí ní ṣéènì tóbi ìmọ̀ ń gbé sọ́rùn tí ma ní pẹ́dà sínú kí ní ìmọ̀ ti jábọ̀ bó ti bọ́ káyà tó wọn orí à ló bá tún pàdánù gbóhùn òun wá wá wá wá ẹmọ̀ tí èèyàn bá ti wá nǹkan gbaná lámà ó ẹmọ̀ lọ ẹmọ̀ bọ̀ lójú kan náà àbẹ́jú ọ̀nà ló jábọ́ sí ni àbí ibi mo ti ń ṣe gbọ̀nsẹ̀ ló jábọ́ sí ni àbí ṣe ó wá sáà wá ìwákúwá làwọn sí ni làwọn tó bá sọnù ibi ìyá ńlá wa Aisha ti wá ń wá títí ń wá gbogbo ọjọ́ ti lọ kásì mọ́ gbàgbé ọmọdé nìyàn ńlá wa Aisha jọ náà ọmọdé tí ò tún wá ní kankan lára kò sára kò wúwo kò ẹ́bí wọ́n ì máa rẹ́ran gidi jẹ́ gan lọ títí ìyànlá wa Aisha radiyallahu anha ó ní tọ́lé àwọn tí wá ń wà yìí àti wọ́n ti pariwo pé ó yẹ ẹjẹ́ a máa lọ ó láwọn ẹni tí wọ́n wá máa ń gbé kíní tó máa ń bẹ́ táwọn bá ń bẹ́rìn àgbè yìí lẹ́ẹ̀kan náà àwọn gan ó ti yá ó ti yá ó ti yá wọ́n kàn gbé gbogbo ẹrù ní ìlọ́síkínú ìlọ́yá àwọn yìí wọ́n lè fi ìlì pé téèyàn ń bẹ nínú ta gbé yà bí ò téèyàn bẹ torí pé èèyàn bá ń bẹ ń bẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kò ní ṣe kíni kò ní wúwo torí mélòó náà lèèyàn ti ń bẹ nú ẹ̀ <laughs> kí ni wéètì ẹni tí ń bẹ nú ẹ̀ ẹni tí ń bẹ nú ẹ̀ ní ìṣẹ́ni tó lára ẹ̀dá kò ń ta abẹ́ gbé èèyàn sí àwa gbérú àfáà yìí tó lára yìí àwa gbérú ẹ̀ sínú ẹ̀ ẹ̀dá táàmù dífẹ́rẹ́ǹsì pé èèyàn wà bẹ́ẹ̀ àbí yóò ṣe bẹ́ẹ̀ jẹ́ ìwé òní mọ́dí bírẹ́ǹsì tó káwá gbérú àwọn bàbá wa yìí ká gbé àwọn síbẹ̀ èyí ó mọ̀ pé kò séyẹ nu wọn bàbá yóò ní mọ̀ <laughs> ẹ wọ́n bínú pa àfi àpèjúwe dáadáa náà ni ọlọ́run ní kẹ́yìn ó tóbi ìrèmí náà lébi ó bá fi làmì tàpèjúwe lébi náà bá bẹnu ẹ̀wọ̀n nígbà tó yàn bẹnu ẹ̀wọ̀n lébi náà ò ní ìjọ jẹ dáadáa. ala kulli hal ìyá ńlá wa Aisha radiyallahu anha láwọn yóò bá gbé kinní wọn àmọ́ tó kù sí àlá wa náà wọ́n gbé tán báyìí àbá tán bá ń gbé lọ àwọn bá lọ ìyẹn la wáyé ìjà ń gbọ́ wá wá wá wá tí ò rí mọ́ ibi àwọn náà ti wá lójú ó fòrò pé ah ń ta wá wá táàrí ọ́sà yẹ kí n lè padà bí tí ibi mú wà nígbà tí aláwà Àìṣà radiyallahu anha tí wọ́n fi padà dáyè yìí kò sí èèyàn kankan mọ́ kálukú ti lọ ṣe é àwọn èèyàn mọ̀ sí lọ ah, ẹ̀là Àìṣà bá ní confidence pé well bí wọ́n bá dé ibì kan tí wọ́n bá tó fẹ́ dúró ànábì ó sáà tẹ̀lé kó ń wá yọjú wò mí nínú ibi tí inú bí mo wà nígbà wọn bá wò mí báwọn bá rí mi àá mo mọ̀ pé wọ́n padà wá mi wá sí ìyá yín yálà wa aisha mi wá jòkó mẹ́ orí ìjòkó yìí ọ́nìfà bẹ́yìn náà máa ànàjà níta tòun fi manzili gọ́lá bá ti ní àìní pàdé mùtù ìwọ́tọ̀ láwọn ìyàwó ànábì ò bójú máa bọ̀ wá gbọ́ o àti débi ọ̀tọ̀ àti tí fẹ́ẹ́ yọ tiẹ̀ fún ọ o kọ́ lè mọ̀ pé tí wọ́n bá ń wá àwọn òkúrọ̀ lé ayé ó yẹ kí wọ́n fi ọ́ ti nọ́mbà wán torí ìtàn mọ́ ìmọ̀ ń ṣe yẹn bákàbàkàn gbà tí máa ń sọ̀rọ̀ pé ẹ́ àwa ń gbà àwa wo gbogbo ẹ̀ àwa rí káàsì àwọn ìyàwó ànábì ò bójú gbogbo èwo lọ wò mélòó lọ wò tọ́ bá rí gbogbo ẹ̀ lọ wò ojú tí ẹ ò dé rí eléyìí àbòtí bí ń bẹ lára rẹ ni ò jẹ́ kójú rí orí o tó yẹ kójú rí orí àbí ojú rẹ máa ń wò bàìbà ìdọ́bá débi jíra lọ́bí máa rí nǹkan míì lọ́mọ sí nǹkan míì lọ́mọ tún nǹkan míì torí tí èyàn gbọ́dọ̀ lóhun fẹ́ wádìí nípa lóòrọ̀ yìí kó mọ́ wádìí débi ló àwọn àhàdí ìtù báyìí kódà ká ní tíra míì lọ kà náà tó fi ń wádìí nípa lóòrọ̀ yìí wọ́n ju àbídìí wọn sẹ́lòmíì tó bá lọ́wọ́ lòun ṣe bá tù yóò kàn kátírà kúẹ́kúẹ́ báyìí ọ̀rọ̀ délẹ̀ yóò kàn wá tírà níbi kan mẹ́ta kan láti gbá ah, ìfà mo ti ṣe bá tù dáadáa bá tù èwo lọ kátírà mẹ́ta mẹ́rin márùn kódà kọ́ kátírà mẹ́wàá mẹ́pẹ́ yóò bá tù ọ́ dára rẹ láàmú ni subhanallah àwọn onímọ̀ tí wọ́n ti lọ ọlọ́mọ sábà kẹ́ wọn o inú wa máa ń dùn tá a bá ń kàtàn wọn ní gbogbo àwọn akẹ́kọ̀ọ́ mímọ̀ ṣe bùkátà ṣíra síyàrù àlámi nọ̀bàlá kíyàn máa lọ ka ìta àwọn àlùfáà tí wọ́n ti lọ kẹ́ mọ́ owó ìgbésí ayé wọn àtàwọn tíra àwọn tọ̀bàkọ́ fúra àwọn tọ̀bàkọ́ tó lànàbílà àtẹ́gbà àwọn tíra tẹ́yí tẹ́mọ́ ń kọ́ ń pa àwọn afáhùn kíyàn mọ́ kàwọn fa torí ibẹ̀ lẹ́ẹ̀tì mọ́ mọ́ in tí ń ṣẹlẹ̀ lágbo ìmọ̀ lẹ́ẹ̀tì mọ́ rí tẹ́lá rí àwọn ẹlòmíì tó ń sọ nǹkan míì ẹ̀kàn mọ́ mi nígbà yìí ni pé ah nǹkan yàtọ̀ ẹ wo kẹ́límọ̀ kan báyìí lásán kẹ́límọ̀ ẹyọ kan làwọn làfáwọn máa wá o lórí kẹ́límọ̀ kásí ló dìde àfá àkóso tí ó sì bẹ̀rẹ̀ sí ní kásílà nítorí ẹ̀ láti mọ́ gírìbì ó dàgbò ìṣá yóò kí ìṣá yóò tún padà sí jẹ tọ́bi kí àsùbá gbólóhùn kan péré níwá gbólóhùn ẹyọ kan níwájú Sheikhul Allama Muhammad Nasiruddin Al-Albani alayhi rahmatullah wọn kátírà nínú maktaba al-maktaba tó zahiriyya wá bá ti rí inú à ọ̀rọ̀ tí ń bábọ̀ yìí kò yẹ kó jọ́rọ̀ sí orí ni yóò tẹ̀lé bó lọ́rọ̀ ní wá wà à síra yìí ó ti já láàrin jẹ́ wo èyí tó tẹ̀lé wíyá wọ́n fi há bí kan nú ẹ̀ wọ́n kọ́ gbogbo tí lélẹ́ jẹ́bẹ́rẹ́bẹ́ wọn àti nǹkan fi há bọ́ọ̀sì bẹ̀rẹ̀ sí ní gbogbo tí ránù odidi mọ́sábàbọ̀ ìrí àfihàn gbogbo ẹ̀rẹ́ léyìí mélòó ni gbogbo ẹbí ga ó tún á ní òkè gbogbo ẹ̀ wá jẹ́ láìbírì wọ́n máa ń gun àkàbà lọ fi wo tíra tó ń bẹ lókè ni bàbá yìí sì tú gbogbo tíra tó ń bẹ nínú láìbírì kí ni wá wárọ́kọ̀ dọ́ọ̀yà pépà iyọ̀ kan láwọn afáàdì padà máa ń pè tẹ̀lé ní kírísítọ̀tún wárọ́kọ̀ fi dọ́ọ̀yà ó padà di nǹkan tó yẹ pé gbogbo àwa ọmọ kéwú táwa máa ń kéwú lé ní àmọ́ bí kinní ò ṣe wá àfihàn ara wa àìrí nǹkan kan ṣe o àtọ́sí ká fún sọ́tò wà lọ́kọ́ sí tó ayé àyè sí ká àtọ́sí ká jẹ náà kọ́lé mọ̀ pé tẹ́ ń bẹ wájú rẹ pípà kan ìgbà tí ọmọ kéwù Sheikh náà Muhammad Nasiruddin Albani alayhi rahmatullah ọmọ kéwù wọn ló padà wá rí tíra wọn ló padà rí pépà tó mìtì ìgbà tí wọ́n rí pépà tí wọ́n ń wá ní orúdóòlù kan náà ti rí mọ́ Madina ní Saudi ó lè yíò ń lọ lójẹ́ Madina ní súnmọ́ kábà wọn bẹ̀ pé ah, ṣékùnlá làlùbá ní bí wọ́n wá òun rèé àníyàn ó béèrè pé àpò ní tí láìbìrì orúdùnú ṣe wá ń dípa ń wà ní arímọ̀dínà ìtàn ọjọ́ mi nìyí òun tó bá tún mọ̀ ń pa fánbìlì bàkùtù tọ́ ọ̀tún ní béèrè rú báwọn torí àdìyàn ó fi béèrè bẹ́ẹ̀ nu wọn tó bá ti mọ̀ pa tó ń pè ní àwọn àlùbàkùtù tọ́ ọlè bábùdá ládùúlé nílùú yìí ọba mi nílùú bòmí ìtàn àwọn ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ní gbogbo ẹ̀ ti pọ́nkábà hùn àwọn tí ara àwọn nǹkan tí máa ń pa àwọn àlùfáà òní mímọ̀ ní lẹ́kún òun ẹnu bí táwọn abẹ́nu báyìí amẹ́jọ̀mọ́ ìṣẹ́lẹ̀ abẹ́ wí ni pé àwọn àlùfáà àmọ́ dààmú ara wọn ni lórí ọ̀rọ̀ bá kò ẹni ìwọ ọkọ̀ wa lọ wá rí gbólóhùn tá a fẹ́ bá kéwúdé yìí ó sì lọ wá gbogbo ẹ̀ ìgbà tí wọ́n wá tọ́ tọ́ wo gbogbo tọ́ wò náà ọ wá rí pé ìyàwó àdẹ́bìkan kò gbójú òkúrọ́ ni ó pàláyò kòrọ́ ni ọ́ ìmọ̀ kó yẹ kó parọ́ tàbí ọ̀ parọ́ pé pé ìmọ̀ rẹ̀ ò débì kan àbọ̀kan rẹ̀ ọ̀ka sílà fẹ́súẹ́ lọ́bí wá jáde lọ́kàn sọ bá wọn. àfà adébúwa Muhammad sallallahu alaihi wasallam sallam ọ̀nà ẹ̀wà àti yálà wa Aisha sọ ṣe ìrìn àjò yìí nígbà yà wa Aisha nígbà wọn bí àwọn jòkó sí orun bá ṣe kí ni orun gbà wọn láti wá sùn bẹ́ẹ̀ ọwá ni wà káàna Safwan ibn al-Mu'attal as-Sulami az-Zakwani a ní dáadáa kọ̀ yìí Safwan òun ti ẹ̀yìn gbogbo àwọn ọmọ ogun ní mọ́ wà òun sì lé tó bá ti wà lẹ́yìn bí kó túnmọ̀ wo àwọn nǹkan wo làwọn gbàgbé gbà mí mọ́

ó ní wà káàna rọ á ní kọ́bùlà hijab ó ní kọ́lọ̀ tó pàṣẹ ká máa bojú ká máa borí ó ti rí mi rí tó ń gbòórí mi ó ti rí pé èmi náà ni bó ti wá rí pé àyíká ní òkú ló pé ló pariwo pé inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un tẹ́rí ariwo tó pa yìí ìyá ńlá wa àyíká tó sùn wọ́n ní fàṣàìkọ́bùtù bí sírjá ìhì fàṣàìkọ́bùtù bí sírjá ìhì ó ní gbónú inna lillahi wa inna ilayhi raji'un tó wí yìí òun mo tajú torí ẹ̀ ó ní mo ti gbọ́ gbónú yìí báyìí mo fò dìde lẹ̀ ó ní mo ti báwọn ti tajú báyìí àwọn ti wá rí pé a ah, ẹni yìí ẹnìkan ti wà tòsí àwọn nù ọ̀nà ìgbóhùn tó wíńdò ti mọ̀ páwọn ní táwọn wá tàbí yìí wọ́n ní táwọn wá ṣe lẹ́kṣì ni pé fakọmọ́rùtù wájú yìí bí jìlbáàbì jẹ́mọ́ àmúni ẹbá pé lánàá ẹbá tútù pé lẹ́nìí náà ẹbá pé lẹ́ẹ̀kan sí ẹ pé lẹ́ẹ̀kan sí bí jìlbáàbì ẹ bá ti mú gbólóhùn yìí dání ẹ bá ti ní ìyàwó ànábì ò gbójú ẹni àá àdíìdì tí ń bẹ nínú sọ̀yí Bukhari adékílá pínlẹ̀ kan 4,141 àdíìdì ní ń kọ́ tí àyíjà ń sọ ń bẹ̀ pé fàkọ̀mọ́rùtù wájí yìí bíjìlbáàrí ẹnigbà mo ti rí pé Sọfwanu ibn al-Mu'attal súnàmì tó ti pariwo yìí wọ́n ní fàkọmọ́rùtù wájìhì bíjìlbáàrí aláwọn bá mú jẹ́ lìbábá àwọn àwọn bá fi bo ojú àwọn ẹ̀dàkùn kí náà bojú sí jọmọ́ kí náà bojú sí ayùwà tó ní èéfì ọ̀tọ̀ fi lélẹ̀ kí làwọn lọ́lọ́ ka tọ́bi wá ní pé ìwọ́ wá padà nípa àwọn ìyàwó ànábì ojú yìí kí ló bojú sí ìyàyí tọ́ tí ó pé ah, ojú sí ń tì mí ni àbóbojú pé èmi àti ẹnìkan là yìí kọ́ wá bá níjì ń bá yìí ẹ̀rọ àpẹẹrẹ bá ń di gbónú nìmú kókó ọ̀rọ̀ gẹ́gẹ́ ni ó ní mo bá bojú mi bí máa bá bíjì ń bá bí ìtẹ́lú jẹ́ bá bà mí tí mo wọ̀ kí la mọ̀ parọ́ kí lọ kí lọ mọ̀ pa irọ́ sí irọ́ òun lọ mọ̀ pa kẹwàárí sí àdìsí yìí tó bá ti lóhun ògbà àrèbèsè ìtìhámù rẹ̀ torí àwọn ìran sí àkan onígbà àdìsí yìí gbọ́ torí àdìsí yìí nìyà ńlá wa Aisha ti àdánwò tó bá àwọn nínú àlùmọ̀ yìí látara àwọn mùnáfìkí torí jẹ́ ní tẹ̀sí lọ yìí ìyálà Aisha bó rán sọ́lọ òun ló bí irọ́ jìnà tẹ́níyà ńlá wa Aisha ṣe àbíbì yìí ni ó ní ìyálà Aisha ti narí ìṣẹ̀lẹ̀ gbogbo ti ṣẹlẹ̀ rí kódà ìyálà Aisha wa ní ẹmọ wo wọ́wọ́lọ́ ọlọ́wọ́ àwọn òṣèjì nìyí àwọn òṣọ̀rọ̀ kankan pàkódà àwọn ògbọ́n kankan ní ìlẹ́sẹ̀ ní sọ̀pọ̀wán kọjá ríro sírìjá èyí kọjá gbóná tó wí gbọ́ tí ọkọ̀ rí mi pé pé wà kọ́ máa sọ nǹkan bí pé ah, kílẹ̀ ìṣẹ́ ń bí kò sí ẹ́ nílẹ̀ ìṣẹ́ ń bí bó ńgbà náà ní sọ fún àná ó bá mú nǹkan ẹ̀gún rẹ̀ ó bá gbé e lọ́bi súnmọ́ di yàrá àìsà wa ó bá tẹ̀ lórí ba yàrá àìsà radiyallahu anha àwọn bá jókòó sórí rànkómi rẹ̀ wọ́n ní báwọn ṣe ń lọ́nu wọ́n wá ń fa rànkómi òun fà á níwájú yàrá àìsà ń bẹ lórí rànkómi wọ́n ní báwọn ṣe ń lọ́nu báwọn ti ń lọ́nu báwọn ti ń lọ́nu wọ́n ní tọ̀ ǹgbà wọn fi débi tí àwọn èèyàn wà wọ́n ti ń bẹ ní àyè míì an ní bẹ̀rún dé fàhálàkà manhálàkà fàmálà gbọ́nà òfin àlọ́ àìṣà lórí a ní àwọn tó sórí ibú jọ náà wọ́n ṣe kí ní sórí ibú tó dí mímú dé bí sọ́pù àánú mú ya ńlá wa àìṣà dáàrin wọn padà níbẹ̀ ni ọkùnrin àgbà àgbà olórí àwọn mùnáfìkì ìyóò láńpẹ̀ ní Abdullah ibn Ubay ibn salul yálà wáyé sáré wà káàlẹ̀ lẹ́rù tawalla kíbọ̀rọ̀ ib abdullah ibn ubay ibn salul ẹni ẹni tó wá gbé wàhálà ọ̀rọ̀ pé mo lọ sí ìsìn náà yìí tó gbé e ta tí ń pariwo ẹ̀ tí tí ó bá lọ gbélé yóò sọ fún ó bá lọ gbélé náà yóò sọ ọlọ náà ni abdullah ibn ubay ibn salul munafiki téèyàn bá ń wá àwọn mùnáfìkì àwọn mùnáfìkì rà mùnáfìkì rè òun là á máa ń sọ ńgbà yóò sì kí máa ń pa káàkiri náà pé mùnáfìkì ń bẹnu àwọn sàábé wọn kàn jọ máa ń wà ẹgbẹ́ lọ wà bí ogun eléyìí náà ni àbáwọn gan mọ̀ kó yàtọ̀ láàrin àwọn ẹ̀ sì ní láfa kan náà àfa ìsìlámù kó dìfẹ́ǹdì ẹ̀ àwọn eléyìí àwọn mùnáfìkì nù tó bá dápọ̀ àwọn eléyìí fáwọn mùnáfìkì tó sọ̀rọ̀ kọmọ sọ̀rọ̀ kí nìkan lùkúrọ́ kọmọ dárúkọ àbúrò rẹ̀ rà kí ní kò ní gbomi okòkò ní gbomi kó gbà nìkan kó gbẹ̀yìn àbí jama musulmi abdullahi ibn ubayi ibn salul bó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí nù ìwọ̀n gbé káàkiri tó bá lọ́dọ̀ àwọn ilé ìwọ náà dákùn ìwọ náà dákùn kí ló lè máa ṣe wọ́n ṣògí ló lè máa ṣe wọ́n ọmọ kékeré ọwọ́ ara rẹ̀ ẹ̀wọ̀ arẹ́mọ̀ àwọn ẹlòmí ọlọ́wọ́dá sórí ibú o bẹ́yẹ̀ tí máa ń sórí ibú bí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò jù báyìí lọ mọ́jẹ́ kí ẹ̀kan máa sí ọ̀ ń jọ ọ̀rí bẹ́yẹ̀ kó máa lọ rí ìwọ náà bèèrè lọ́wọ́ ara rẹ̀ kí lọ́lẹ̀ ńbọ̀ náà ti ń bọ̀ ńbọ̀ náà ti ń bọ̀ àsìkò náà rẹ̀ ìyá ńlá wáyé ò ní jì láǹfààní àti ṣàlàyé ìbẹ̀ ìyá ńlá wáyé tó wá ń ṣàlàyé bí àdíjì pé àwọn òtún so àdúlẹ́bìn ò bá yí bí ìsàlúùlù ó ti wọ́n poison rẹ̀ ní àwọn èèyàn àwọn èèyàn tó ń poison àwọn ò ní kankan lọ́wọ́ tá lè fi defend ọ̀rọ̀ tó níwọ̀n sí ìgbàlà yìí lẹ́nu yọ́lọ́wọ́ Aisha tọ́ ọlọ́run tí ò bá tún wá sọ ayà kalẹ̀ kọ́rọ̀ ni ó lè tètè yanjú lákòókò náà ayọ̀ ń sọ̀kalẹ̀ ọlọ́mọ ọmọ ìbẹ́jẹ́ kọ́rọ̀ ni ó di àdánwò sáwùjọ náà pé ah, ọ̀rọ̀ yìí yẹjá jùlẹ̀ báwọn ẹ lè já pé láàrin àwọn nǹkan tó ń bẹ lára yìí kí ni wọ́n mọ̀náfikún náà ni mọ̀dàrú ni wọ́n jama hadithi yìí ó lọ́sàlẹ̀ ìrìnláṣà láwọn dé mọ̀dínà ààrẹ làwọn padà gbádé yìí orí ààrẹ yìí làwọn wà fún oṣù kan àwọn sì mọ bá nínú bí ìsìn mọ́ ń tírìtì àwọn báwọn bá ń bẹ lórí ààrẹ pẹ̀lú gbogbo àsìkò yìí inú òfin ànábì náà torí abdullahi ibn ubayi ibn salu ah ó dán kan wò lórí ọ̀rọ̀ wọn tó bá rí jẹ́nì kan ń ṣe yè méjì yóò sì lọ́dẹ kẹ́yìn náà mọ́lé pé à tí ò sí ọ̀rọ̀ ọmọbìnrin náà ló wá sí wọn náà yọ ìdá ń tẹ̀lé tó yẹ kó yà odidi ìyàwó ọ̀gá wa tó yẹ kó yíbà wọn tí ìgbà ní bọ̀t àti sọ̀rọ̀ ìṣọ̀rọ̀ ìran ẹ́ mo ní pípé ìyọ náà mo tún ní wá bọ́ léjì Inna lillahi wa inna ilaihi ó ṣe wàhálà lórí ọ̀rọ̀ ó ṣe wàhálà bí i pé ìgbó dáàrin kan ìgbó dáàrin kan ànábì náà padà lè hó di ẹ̀mọ́ anábì láti máa sọ fáwọn èèyàn pé ẹ wá ẹ dákun kí ní ṣe Abdullahi bin Ubay bin Salul wàhálà tí ń fún mi lórí ọ̀rọ̀ àwọn ìyàwó mi lórí ọ̀rọ̀ ara lé mi ó mọ́ pọ̀ tí wàhálà rẹ̀ ti wá pọ̀ báyìí gbogbo dáhùn yìí anábì náà sọ láàjọlà tó bá wọlé tó yà láwa ìjà Ah ah. ah, ah, la ilaha illallah kódà ń jọ ìyá ńlá wa ayé tó ń gbọ́ ọ́ láwọn àtẹnìkan ń làwọn jọ kú ònà lé pé àwọn fẹ́ lẹ́kùn lé lọ ní ṣígá èmi wọ́n ti lọ ìyìn là ń pè ní ọmọ mísà ìgbẹ̀ ní ò ti dọ́rọ̀ lẹ́ ìtàn yìí gùn odidi wá àti kan ní kí òfin yẹjú ọ̀rọ̀ hádùsátọ̀ ìfẹ́ àmọ́ta bá ní a máa kálọ ní kó mọ́ gbé wa kó ibi àti mọ́ ibi àti bọ̀ ní pé fàkọ̀mọ́rùtù wájú yìí bí jìlbáàbì ìgbàyà láwá ìjà rí sọ̀fúwádìí bí nínú afton kí ló láwọn ṣe àwọn daṣọ lójú àwọn ìwọ́tọ̀ ni wọ́n bẹ́sọ̀ ń parẹ̀ ẹ̀dàkùn kí ni ìdóbò yìí ṣe wájíwù lọ́dọ̀ tiẹ̀ kí ó lè dorí kíra kó lọ rẹ̀ orí àwọn èèyàn kára sọ ka òní kíra eléyìí ò tẹ ojú kíra gẹ́gẹ́ yìí kà débi tí ó ka òní kíra a kan wọ̀nyí tí ó kàn mọ́ fún wa ni pé ó di ó mọ̀ wa pé àwọn ìyàwó ànábì wọ́n ti kínú wọn borí ìyá wa Aisha radiyallahu anha wọ́n bẹ́ẹ̀ yin àwọn obìnrin àwọn àwọn obìnrin ta ní àwọn obìnrin ansar àwọn ni a àwọn obìnrin ansar yìí <laughs> ìyọ̀ dáadáa mà ní wọn kí láti wọ́n yìí ìyọ̀ dáadáa ni wọ́n ǹjẹ́ èyí tí wọ́n tọ́ ti jẹ́ èèyàn dáadáa ìyáláwà Aisha ní ìdírí wọ́n nígbà tí a yà wàlìyàtọ̀rí ìbìnàbí kọ́mọ̀rì hinna alá jùlọ obìnrin ó wà náà àwọn àyàtà kalámi áyà kanú àwọn áyà áyà hijab yàlá Aisha wa ni yarhamullahu nisaa al-muhajiratil awwal ọlọ́run bá wa kẹ́ àwọn ìyàwó àwọn obìnrin tó ṣe hijira níbi ìwáyà ní aláwọn obìnrin tí wọ́n jẹ́ àbùsọ̀ àni lamma anzalallahu kégbà tọ́lọ́wọ́ ọba sọ àyà wàlìyàtòrí ìbìnà bí kúmùrì yìí nà alá jùyòbì tọ́lọ́wọ́ ọba sọ kalẹ̀ báyìí lé ṣàkọ́kùnà mòrò tọ̀hún na fàkàtàmárù na bí ha ẹni kálukú wọ́n ti lọ nínú àwọn aṣọ wọn ti ń gé wọ́n ń gé báyìí fàkàtàmárù na bí ha wọ́n àyà nì ó gbà báyìí tára náàbì balẹ̀ nígbà tó gba kí ó tán ó ké fáwọn sàábé ó ké kálukú ti padà lé bí wọ́n ṣe ń ké fáwọn ìyàwó wọn báyìí lẹ́sẹ̀ kan náà láti lọ rè mú aṣọ pé a bẹ̀rẹ̀ sí ní bojú náà nù wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bojú wọ́n bẹ̀rẹ̀ sí ní bojú ta ní sọ̀rọ̀ yìí ìyá ńlá wa Aisha rọ̀jẹ̀ láàrin ìdáwí mẹ́nu sọ́nà àbó ní àdífì láwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan lórí àwọn sánàdù kọ̀ọ̀kan àmọ́ bí mọ̀júmọ́ ìtorókì gbogbo ẹ̀ náà àbá ó tàkọ́ wá pẹ̀lú ẹ̀ so àwọn ọ̀rọ̀ wọn wọ̀nyí àwọn ọ̀rọ̀ ó kílì jẹ́rẹ́ ọ̀rọ̀ pàwọn ìyàwó àjẹ́bì bojú ó kílì ẹ̀ láti ẹ̀ lórí ọba sì ń sọ nǹkan ní àmọ́ ní kókè yíò náà rí burúkú ní oge sọ̀rọ̀ gidi o kájẹ̀ wọ́n rí jẹ́sìn ẹ̀rùn tó bá sọ yíò pé ara àmúra wọn ni ara mọ̀ wó pé òkè ọ̀tẹ̀ ọkọ́ àgírí pé wọ́n bú àmọ́ ìjọ sọ ń pé wọ́n bó àbábá ńlá irọ́ lọ pa irọ́ tó jìnà sí ìmọ̀ ó jìnà sódodo ó jìnà sẹ́sìn ọlọ́ ó jìnà sí ti fẹ́nu tíra ọgbọ́dọ̀ establish ń wọ́n bó

obìnrin tí ó bá ń gbá sọ ara mi wọ̀ wọ́n gbọ́dọ̀ sí kínú wọ́n gbọ́dọ̀ wọ́ ní kọ́ inú tí àwọn adìbẹ̀ yìí Sahihul Bukhari bá a sì gbọ́dọ̀ wọ́ ní kọ́ọ̀bù yìí wà látẹ́lì bá tún kún fàájì wọ́n àtún gbọ́dọ̀ wọ ìbọ̀wọ́ sọ́wọ́ wọn obìnrin tó bá gbá sọ ara mi wọ̀ ẹ̀dàkùn wọ́n gbọ́dọ̀ wọ ní kọ́ sáàmọ̀túmọ̀ rẹ̀ wọ́n gbọ́dọ̀ bójú tí ń túmọ̀ sí ti bò tẹ́lẹ̀ àmọ́ òfin ìlànà ìṣe hajj ò ní pé ẹ má ṣe ẹ má wọ́n mọ́ ẹlẹ́bíṣẹ́ ń bẹnu àdíjì náà tí àyí jẹ bá jọ́kùnrin ẹ gbọ́dọ̀ wọ ṣòkòtò ẹ gbọ́dọ̀ wé láwàní tọ́ ẹ gbọ́dọ̀ wọ ṣòkòtò ẹ gbọ́dọ̀ wé láwàní ìtumọ̀ sí pé àṣẹ wọn a máa wọ ṣòkòtò tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ló bí ẹ́sì ọkùnrin ìmúra ọkùnrin tí ó bá ti ájì nìkí ni yóò pàkájà aṣọ wa ni owó bí ní ọgbọ́dọ̀ tó pé wọn wọ́ wà á kọ́ gbà pé wọ́n wọ̀ náà ìjọ bá mọ́ áfà ní pé àṣà ni yíò láti mọ̀ pé tọ́ ọ̀tí ẹ̀kọ́kọ́ fò lòdò kan nílẹ̀ àmọ́kọ́ níwọ̀n ìwọ́ yìí kọ́kọ́ ìwọ́ nìyí tó bá tún wá ní àṣà náà fi wá ń ṣe pé ẹ tèbí ṣòkòtò ọkùnrin tẹ bá sà lọkùnrin nígbà ọdìmọ́ tún bọ wẹ́ẹ̀lì rẹ̀ nu ṣe bá sàbìyàn táwọn ọkùnrin bá ṣòkòtò ní ìjẹ́sìn láti ṣòkòtò ṣe ẹ̀sìn niqab awa maqaya ya ayyuha an-nabiyyu qul li azwajik wa banatik wa nisa'il mu'minin yudnina 'alayhinna min jalabibihin ama fún láwọn aya waliyadribna bi khumurihinna 'ala juyubihin àwọn kọ́ àwọn aya ni wá pé ilé ìdíkù látàlá ó ti di kínú ó ti bẹ̀ṣẹ̀ kí la mọ̀ parọ́ fún ara sí kí la mọ̀ ṣe ìjàmbá ara wá sí kí la mọ̀ ṣàbòsí fáńṣẹ́ ọlọ́wọ́ bá sí ẹ̀ṣẹ́ ọlọ́wọ́ bá rèé má dójú ẹ̀sìn ọlọ́run bolẹ̀ látọwọ́ tiẹ̀ má ṣe àbòsí fún ẹ̀sìn ọlọ́run látọwọ́ tiẹ̀ má torí ìwà àtẹnìkan já wọ́n bá torí ìgbà tẹ́ ń já ọ̀sáwọ̀ pé gbogbo tó bá sáà ti ṣe olọ́mọ̀ ṣe kínú ni lọ́mọ̀ takù torí yàn kan padà pèmí láti èsì lẹ́nu kan àwọn àlùfáà kan àwọn bàbá wa kan láti US Amẹ́ríkà àwọn á pèmí lánàá àwọn ni ẹ̀ ọ̀rọ̀ tí àwọn ń wòye wò pé ó dàbí páwọn rí fọ́tò kan tààlà ìfẹ́ yìí àwọn adápọ̀ àfáàkọ́ wọ́n láfáwọn tẹ́lẹ̀ sí ìyàwó pẹ̀lẹ̀ bá sì wo bí ìyàwó tó ṣe ẹ́rì pé ìyàwó tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn kan ya fọ́tò wọn bẹ̀rẹ̀ ẹlẹ́hà ni ìyàwó wọn kó wọ́n lè pé yìí wọn ní tún bí ara bí inú tó lóṣù yà wọ́n ah ọdún bẹ̀rẹ̀ àti wọn nílé ẹmọ́ lò fẹ́ ìgbà òyà àpáwá nínú ni kò sí ìbínú bí o torí ó jẹ́jẹ̀ bẹ̀rẹ̀ yóò bí inú nìtara lọ́ bí tara ọkànnù ẹ̀yà tó wáwò ní yàlá àìsàn jọra àdá ilé náà bẹ̀rẹ̀ sọ́nà àbíláwò a ní táwọn bá ń lọ hajj àwọn ti lò nìkọ́ a ní táwọn bá ti ń wà níbi tí ò sọ́kùnrin kankan àwọn ọmọ ń sí nìkọ́ ọgbù àwọn sókè táwọn bá ti wá rí fáwọn ọkùnrin bíbí àwọn wà àwọn tó gíní àwọn dá nìkọ́ ọgbù àwọn bójú àwọn ti gbá sọ hara níwọ̀ tọ́ bá ti gbá sọ ẹ̀kọ́ táwọn ọkùnrin bá dúwá débi àwọn wà àwọn òmù aṣọ àwọn ṣe gínú àwọn ìdáwọn orí bojú táwọn ọkùnrin bá ti kọjá bí àwọn wà àwọn ṣe gínú ni àwọn sì ní kọ́ọ̀bù padà ta ló sọ̀rọ̀ yìí ìyáláwà Àìṣà ìyáláwà Àìṣà bó ló ti jẹ́ ìyàwó adébúwa so irọ́ irú sì wò lọ́wọ́ pa ẹ̀wọ́ wá gbogbo ẹ̀ náà ẹ̀wà rí pé ànábí ò lo àmì àwọn ọba mi nítorí ẹ̀ náà ni òjẹ́ sí bàbá àti ẹ̀mú ojú kí wá ló wá kàn wá pẹ̀lú yòó àyẹ̀dàkùn sí yìí kàn wá ni bàbá rẹ̀ kọ́lá nọ́bì tọ́lọ́wọ́ bá rántí wa Muhammad ibn ibn Abdullah ẹ̀tọ́lọ́wọ́ bá rántí wa ó ní gbogbo tó bá sọ láti gbọ́dọ̀ mọ́ tágbọ́dọ̀ mọ́ tẹ́lé bàbá tèmi wá ṣe kíníkà bàbá mi ò ṣe kò sọ́rọ̀ mẹ́ o bàbá mi kò sọ́rọ̀ mẹ́ o bàbá àbíọ́lẹ̀ ẹ̀ṣẹ́ àríṣẹ́ kíníkan ọ̀ṣẹ́ kíníkan kò sí kíníkan máa kò sọ́rọ̀ mẹ́ àbá àtọ́kọ́ mi ń jẹ́ ó ṣe kíníkan kò sí kíníkan kò sí kíníkan máa kò sọ́rọ̀ mẹ́ ibi ọ̀rọ̀ wà nígbà ànábì ṣe àbí òṣe kínú ni àbí òṣe àwọn tàbí ànábì ṣe àbí wọ́n ṣe bàbá kálukú wa ìṣe ìyá wọ́n bàbá kálukú wa èé ṣe pé àwọn ẹni tán bá ṣe lágbọ́dọ̀ tẹ̀lé bàbá kálukú wa náà tànàbí èyí bàbá rí báwọn bàbá wa ò ṣe ní àrí pé tó ọlọ́mọ àforíjì àwọn náà a wà gbé sípò bẹ́ẹ̀ni àti inú òṣè lè ṣe tán abániṣẹ́ tán bẹ́ẹ̀ náà ibi àwọn bàbá wa náà kù sínú ibi ó wá kù sí àìwá máa bírú ẹ̀ṣẹ̀ ní àìmọ́ bírú ẹ̀yàn gan ní ó kù sínú alẹ́gbùn ọlọ́bí yàn gan àgbójúkò mẹ́ ọlọ́wọ́ bá tàbí bí ọ̀rọ̀ ti yé wọn mọ́ kọ wá sọ yíò dẹ̀rí ẹ̀rí ìwò ni yíò ẹ̀rá òṣọ́rọ̀ mẹ́bẹ̀ rí ìfá òṣọ́rọ̀ mẹ́bẹ̀ àdúgbọ́lọ́ mọ́sá fún alágbóyí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọ́sá àjẹ́kọ́rọ̀ wa wá ń gbọ́dọ̀ wá kí ni nǹkan ọ̀hún ni pé bá a ti mú Bukhari wáyé sẹ́mọ́nù ìjàmbá tí wọ́n tí wọ́n máa ń ṣe tábìtì bá ti wá tako tó bá mú wá kí ni wọ́n wá sí tábìtì wù wọ́n wá tako tó wá ní ìsọ yìí Bukhari tí gbogbo tí ń bẹ́nu Bukhari náà ló ní ló jẹ́ sọ yìí yóò wá ní ara yìí tí ò jẹ́ sọ yìí òun náà nílò léyìí jọmọ́ ẹ̀ mọ́jà tara wa àwọn tó bá fẹ́ ba jẹ́ wọn náà sọ lọ́rọ̀ èyí fídíò kan fún wa níṣìí ẹni ẹlòmíì ò mọ̀ dídá ṣe ń jà sọ́rọ̀ Bukhari láti gbọ́njọ́ yìí yóò kàn wọ́n ìpínlẹ̀ fílẹ̀ wá lóhun àà ewu ni ẹni tí ò fẹ́ gbà wọn tí abáyé táwọn èèyàn báyé lè gbà bẹ́ẹ̀ fún pé ẹ fílẹ̀ ń ṣe tí ẹni sọ tí ẹni ń tí ó bàjẹ́ pọ̀ inú àwọn tánjọ́ ọmọ ń tako Bukhari lágbàáyé eléyìí tiẹ̀ ó ti ìdí ńlá ti ń rúlẹ̀ Yorùbá yìí abẹ̀síjẹ́ ilẹ̀ Yorùbá òun èyí tí ìmọ̀ bí ó ti ṣe ni o àtáàkì tó pọ̀ wàhálà àìjó gbádùn láwọn àfáà tún ní òjò gbádùn ní òjò ti débi tí ìdábẹ́rù ilé tó lè yìí ẹ̀ẹ́rì ní tẹ́lẹ̀ ìjìbá ti ẹ̀dẹ́ lórí Bukhari ẹja mọ̀ ọgbọ̀n sọ́lá Listen carefully. Mhm. There is no khamsa salawat in the Quran. There is no khamsu salawat in the Quran. Ìtumọ̀ rẹ̀ pé ìrun wákàtí márààrún kò sínú Quran irun wákàtí márùn-ún kò sínú kí ni ẹ̀dẹ́ o aláwọ̀kọ́nù ẹ̀dẹ́ o listen carefully nothing like five prayers in the Quran I will show you today there is no Salatul Jum'ah in the Quran there is no Salatul Jum'ah in the Quran yẹni pé kò sí ká máa kírun jímọ̀ nínú Quran ó di mélòó scholar on this earth can show me one single verse where it says Salatul Jumu'ah. ó ní kò sí àáfàá kan in this earth lórí ilé ayé yìí tó lè fi hàn òun nínú alukur'an níbi tí wọ́n ti dárúkọ ìrun jímọ̀ ìrun jímọ̀ ìrun jímọ̀ Salatul Jumu'ah ẹ máa gbọ́ nothing like that in the Quran. nothing like that in the Quran kò sí tó jọ bẹ́ẹ̀ nínú Quran. There is no Salatul Janaza in the Quran. There is no Salatul Janaza in the Quran. Kò sí ká máa kírun sókú lára Quran. Ó di mélòó? Ó di mélòó? Di mẹ́rin àti mẹ́ta. Okay. There is no Salatul Tarawi in the Quran. There is no Salatul Tarawi in the Quran. Kò sí ká máa kírun Tarawi ìwọ̀n aṣámú. Kò sí ká máa kírun ká máa kí aṣámú Quran there is no salatul eid in the quran kò sí ká máa kírun yídí in the quran tẹ́ǹkà o they are all from the hadith they are all from the hadith ó ní gbogbo tó ń kààlẹ̀ inú kí ló tell you once again they are not from God they are not from God they are from Sahih Bukhari if that is your God ayiwa ó ní they are not from God They are from Sahih Bukhari. If that is your God. Tí ká ní Bukhari bá lọ lọ́run ti ẹ inú Bukhari gbogbo tó ń kalẹ̀ yìí, inú Bukhari ló ṣe gíní? Lọ́wà. Ẹni ó sọ̀rọ̀ yìí, fídíò yìí ti wà lọ́wọ́ ní ṣe yẹ. Ìhìnráyé sọ̀rọ̀ ń pa ìhìnráyé sọ̀rọ̀ ń pa ẹni ìwà rẹ̀. Ìhìn mọ́rí o, kìí sì sọmọ Yorùbá, kódà ìhìn mọ̀ bí ọmọ Nàìjíríà ni àbí ìsọmọ Nàìjíríà mọ̀ fídíò rẹ̀ ẹ̀ ṣe mo sì rójú rẹ̀ mọ̀ sí láwọn claim tó mú sókè kalimatu haqq kalimatu haqq gbólóhùn tó ṣe pé tẹ́bá kàn wó bí ti ń sọ́hùn díje claim ẹ ma lọ wáṣọ̀ látù jùmọ́ àwọn al-Qur'an ẹ̀ nílí gbólóhùn yẹn lóòótọ́ nínú suratul jùmọ́ àbí suratul jùmọ́ àlọ́wà àbí suratul jùmọ́ àlọ́kọ́ súrọ́tú olúwa ní ìdánúdíyàlì sọ̀láti tán bá ti pèpè fún ìrun kíkí níjọ́ ọlọ́run sọ pé ìdánúdíyàlì sọ̀láti lùjúmọ̀ àti yàwó mọ̀ lùjúmọ̀ tẹ́ríwé lẹ́yìn bẹ́ẹ̀ bá mú àyà nìwá fún yóò kàn ní ìdánúdíyàlì sọ̀láti lọ́lọ́run ọba wí ọlọ́run ò sọ pé ìrun jímọ̀ ó lè jẹ́ ìrun zúrí ó lè jẹ́ kí ni ẹgbẹ́ kọ́lọ̀ mọ́ sí wà lọ́nà ẹgbẹ́ tó bá tú bá òun lójú ara rẹ̀ kí ni ó mọ̀rọ̀ pé òun rí ṣe òun rí tú torí kí n sí bẹ́bẹ̀ ní ìdánù ní alìsọ̀láti ní yóò bí jùmọ̀ ádà ní ọjọ́ jímọ̀ lọ́lọ́nkọ̀fẹ́ discord so irun yẹn lọ́n sọ pé irun zúúrì pẹ́sọ tó bá ti dàsìkò orun zúúrì fàṣàáwò ìlàzíkìrìlá wọ́gàrùn-ún bẹ̀rẹ̀ argument burúkú tó fẹ́ gbé wà lọ níbo láti ti rí tọ́jú wá lámọ́lẹ̀ ní sọ̀lá sí ìjúmọ́ àpàyànpàyàn níbo láti rí lóòtọ́ inú hadith àti ìfìrẹ́jì bẹnu sọ́yí Bukhari tó ní tọ̀ká ní Bukhari wá lọ́lọ́run ọba rẹ̀ Bukhari ló fọ́wọ́ jama musulmi ṣe ká mọ́ sí jí mọ̀mọ́ eré burúkú tó fẹ́ gbé wọlé bí Bukhari tó gbógun ti nù àwọn eléyìí ti gbógun ti débi tó lápẹ̀rẹ̀ abẹ́rẹ́ gbọ́lẹ̀ kan tọ́ ó nírun salawatul khams ìrun wákàtí márùn-ún ò sínú alukur'an nínú alukur'an lóòótọ́ lọ mú tó júwe ìrun márùn-ún wa tí ó sọ fún ọ pé fajiri tí ó sọ fún ọ pé zuhuri tí ó sọ fún ọ pé asiri tí ó sọ fún ọ pé magrib tí ó sọ fún ọ pé isha dájú bá bẹ́ pàdé nínú nínú hadith nínú bukhari tani bukhari wà lọ́wọ́ ọba rẹ̀ bukhari is your god they are not from god they are from bukhari eh, bukhari if bukhari is your god mo ti sọ́nù tọ́ ìgbà lukwari ti ní hafizu alasọ́là wá sí wà sọ́lá bí lè wú sọ hafizu alasọ́là wá sí ẹgbẹ́ tó àwọn ọ̀run mélòó mélòó márùn-ún kò sínú ayọ̀ kí ló jẹ́ àmọ̀ pé márùn-ún ni hadith wàsọ̀látùn ìwúsọ̀ ìrún tààrí ewó ní tààrí asìrì látú sí ayú ẹ̀gọ́ ajẹ̀láyé ẹ̀ní jò ní kí ló jábẹ̀ pé asìrì ní hadith sábá tún omi tọ́lọ̀ ti sọ̀rọ̀ ń pa àkókò olúwa ní akínú sọ̀látà lè dúró ìṣẹ́m ilá agọ́sọ́kìlẹ̀ wákàtí mélòó ni wákàtí márùn irun tá ń kí ló kù lára ẹ máa kí irun tó kù lára gbogbo wà ní Al-Qur'an bókù yí bá kú ẹ kí irun sí lára mọ́ ló ṣe kíni wà kù sínú Al-Qur'an tó bá ti báwọn ilé ń pariwo lórí eh, kan lánàá orí inú àwọn kọ́mẹ́ntì nígbà táwọn èèyàn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìlànà tó ní just show me in the Qur'an fi hàn mí inú Al-Qur'an níbi tí wọ́n kọ́ sí báwọn ìyàwó àná mi gbójú tó awá ti bí wọ́n ló sọ ìbùkárí tó bá ti wá lọ gbọ́ gbọ́ ìwà àtàwọn ilé yóò yàtọ̀tọ̀ síra yín tí wọn bá sì lè tako tẹ́lẹ̀ yìí tako ní erí burúkú jẹ́ èsì ìgbókùn débẹ̀ ni same argument lẹ́jọ́ lò tẹ́lẹ̀ pé wàhálà wà fa irú àwọn ẹni báyìí wọ́n pọ̀ láyé lè nì nǹkan àwọn ẹ̀dẹ̀ ń gbógun tó ní sọ ìbùkárí lọ àmọ́ àmọ́ ló jẹ́ pé níbi máa ń tẹnu mọ́ gbogbo kúndẹ́lí náà ń gbé ti Bukhari yẹn ọ̀dọ̀ àwọn ọ̀tá wa ló ti wá kìí ṣe nǹkan Islam kìí ṣe ìmọ̀ Islam àwọn ọ̀tá wa náà ń sọ àwọn nǹkan wọ̀nyí àwọn ọmọ ìyá wa tán wà lọ ń gbè yìí náà sí làákàyè má gbérú ẹ̀ wọlé má bá wọn gbógun ti Bukhari tó bá ló ní observation kan lórí àwọn àdíjì kan pé àwọn àgbààgbà fáàtán nímọ̀ jù ọ lọ kẹjọ kojú náà ẹ yìí ti Kánò jọ́nà ló ń gbógun ti Bukhari ó gbógun tàbí òrera ayé ẹ̀kọ́ ó gbógun ti Muawiya ó gbógun tàwọn mẹ̀sáìlú di gbogbo tí wọ́n bẹ̀rẹ̀ tẹ́tẹ́ wílẹ̀ Yorùbá ìlú náà wí ìgbà wọn bá kánú pé kí ní jọ yìí ọkọ̀ bògì bí ìjọba gbọ́ sí ìjọba tí wọ́n sì ka ìsìnkú dáadáa wọ́n kọ́ dádúró náà ẹtí wọ́n sára ti rẹ̀ ẹtí lè kéwù rẹ̀ ẹtí gbogbo ọkọ̀ ti gbogbo ẹ̀ náà ìgbẹ́jọ́ lọ ẹjọ́ bọ̀ olóhùn fẹ́ ṣe dìbẹ́tì pẹ̀lú àwọn àfà wọ́n ṣe dìbẹ́tì ó yẹ múdèjì nígbà dìbẹ́tì kú bí ọ̀là bọ́tùlà ó ya fọ́tò ara rẹ̀ nù láìbírì Ah, nígbà èmi náà láìbí rẹ̀ a máa ń tara wa mo fọ́ ọ́rùn ah, á ọlọ́run mọ̀sówó fẹ́mi náà lórí owó náà nìyẹn bí ìrà kò sí nǹkan méjì ọlọ́run mọ̀sówó fẹ́mi náà ó wá jókòó wá ní àwọn ah, ti rẹ́dì fún dìbẹ́tì ọ̀la òun ti ka more than one thousand books láti lè fèjì àwọn àfáà ó dìjọ láìbírì àwọn ọmọ kí o rẹ̀ ń kó tíra jáde wọ́n ń kó jáde gẹ́ àà èyí alágbára oyè èyí àbá nígbà àwọn dé ojú agbá ní àwọn àgbààgbà bá àwọn àfáàjọ náà àwọn àfáàlùsùn náà bẹ́ẹ̀ àwọn àfóòsùn fi ìjà ní akọ̀lù yíyà bẹ́ẹ̀ nínú àwọn tó fèsì ẹ̀ àti náà kiri táwọn ń fà yá ọmọ tó kàn ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí kìí sọ̀rọ̀ alùsùn náà nìkan oníṣúbí ò gbọ́dọ̀ mọ́ dákẹ́ lórí àwọn nǹkan tàǹsọ̀ yìí nígbà wọ́n gbólọ wọ́n gbóbọ̀ wọ́n gbólọ wọ́n gbóbọ̀ ìyàbá àtibọ́ ọlọ́ọ̀ka 1000 tìrà ní kí ló ṣe 1000 tìrà rẹ̀ ìgbà tó ti bẹ́ẹ̀ ọjọ́ mélòó ló bá lóun fẹ́ túbá ọbẹ̀ ṣe kí lọ pé kí lọ wọn gbólúgbó lọ sí yàrá tí wọ́n ti ń kọ̀ndẹ́mù àwọn tó ń kọ̀ndẹ́mù ibi tán máa ń padà ń bì wọ́n di mọ́lẹ́ ìdígbẹ́ yìí sọ̀láṣù jàǹdà ẹ máa kírun tó kù lára mú wá ní Al-Qur'an lóòótọ́ tí mo lọ sí nínú hadith ẹwọ àwọn sọdẹ́ ìlọ mú wá ó ní ìjà ìdúná sọ̀láṣù rí inú Qur'an pé kò sí ẹ máa kírun yìí nínú Al-Qur'an which is very very right bẹ́ẹ̀ ni kò sínú Al-Qur'an àmọ́ mo lọ wà nínú hadith nígbà tí gbọ́dọ̀ gbá hadith ìgbọ́nù tó bá ti lọ gbàdí ìdìbọn kí lọ kí nìyí tó bá lọ gbàdí ìdìbọn ń kọ̀dẹ́ Bukhari alábòsí ni ọ̀rọ̀ tí ìmọ̀ ìjọ lọ ọ̀rọ̀ ìmọ̀ ìjọ bẹ́ẹ̀ ṣe ní tó bá wù ọ lọ dìbí tí ò bá wù ọ nídìí mú tó tó bá jẹ́ wọn bèèrè pé àwọn ìyàwó ànábì ìbojú àbí ọ̀bojú mọ́mọ̀ ẹbí wá mọ́ríká mọ́mú wá ní alukur'an tó bá tí ní ìdí ọ̀rọ̀ tí lè yí òpònú yìí tó ń sọ ó láwà sọ fún wọn náà There is no Salatul Eid in the Quran. Àbí bẹ́ẹ̀ ni Quran. Nígbà tí mẹ́bẹ̀ mú wá, ó tún wá dámọ́lẹ̀ pé there is no Hamdu Salawat. There is no five daily prayer in the Quran. They are all from Hadith. They are not from God. Kíkìní ibi tí wí rúbá. Ah, Olúwadá kò forí jì wá o. Olúwadá kò forí jì wá o. Ibi wọ́n bá dé nù irú wọn báyìí àwọn apọ̀ nínú ìlú àìmọ́yà àwọn míì tí wọ́n ń ṣe mùsùlùmí ṣebí èbò lélẹ́ ìsọ àwọn míì bẹ wọ́n kéèké tààrà ìkan náà ti ń bẹ nílẹ̀ Yorùbá yìí nìṣẹ́ Yorùbá wà ní sọ ó sì kéwú kọ́lápà tí ó sọ ọlọ́mọ mẹ̀rìkàdí lòun ó ti bá àyí jẹ́ mẹ̀rìkàdí lòun náà jẹ́ mẹ̀rìkàdí Ah, ẹ̀rọ sì mọ́ bàyí pé ìwọ̀n lọ́wọ́ múlọ́wọ́ múlọ́ bá abálẹ̀ ayé ìsì ń fi akùránì wa ìsì ń fi ń kọ̀ǹdẹ́mù ànẹ́bùwa Muhammad ìsì ń fi establish àjùlọ ànẹ́bù ìsá tó Muhammad ń ké àbáwọn àbòsí tí wọ́n máa ń ṣe ní kíkọ́ kàn mọ́ lọ mú ọ̀rọ̀ wọ́n lè gé wájú wọ́n gé lẹ́yìn wọ́n abúrú tó wù wọ́n àbòsí tó ṣe nù a sì dúpẹ́ bọ́dọ̀ ọ̀rọ̀ wọn bá ti dìde sóun náà àmẹ́rù tí kan báyìí lójú òjú pé àwọn ibi tí ọ́díò rẹ̀ ti rìn dé ṣé ti ti wá ti rìn dé bẹ́ẹ̀ àwọn òtúnmọ̀ ìwé pé ẹni ó fún létí alùsùn náà ni àwọn oníbàá yìí ṣe rẹ̀ onítúbí ló gbọ́dọ̀ dá lóhùn àti kọ́lọ̀ kọ́mọ́tà tún so àwọn ahadisi ti gbé wá fún wa pé àwọn ìyàwó ànábì wọ́n ṣe kíni ayá lùkúrá ní ìtajìké náà fi ẹ̀ràn pé àwọn ìyàwó ànábì ṣe kínú ni ọ̀bùdó ìdààmú tó bá wá bá wọ nínú ọ̀rọ̀ mímọ́ òní ọjọ́ àmọ́ òun oko bí tọ́ bá ti jálù òní ọjọ́ àmọ́ àwọn tán bá gbéṣẹ́ ní fún ọ àwọn ní ọjọ́ kíni àwọn ní ọjọ́ àmọ́ abẹ́lọ́nkọ́lọ́mọ́sá tánú ìlànà òsì Eh, ọjọ́ ti lọ àdílé gbàgbéèrè lórí ní bá tí eh, eh, ó wù ní báyìí lè ṣe ìbàdàn yára insha Allah kama bínú insha Allah ta'ala wá wá di ní ọjọ́ mẹ́jọ lọ́sẹ̀ tó ń bọ̀ a padà sínú halqatu tafsir àríkájú dáná dáná làwọn gbọ́n bá jòkó jíjí wọn ọ̀nà níjọ́ orí ìkan gidi ṣe mọ́láyé àmọ́ bá ti ń sọ báyìí náà ni ẹ̀kàn ìjòkó kan ìjòkó ọjọ́ kan péré òjìtó ẹbá ti ọ̀rá fèsì rẹ̀ ẹ̀jìjì padà sí jíjí ni ẹ padà sí ọ̀rọ̀ mi tẹ́ ẹ̀ bá ti jẹ́ kí wọ́n dá yín lọ́nà tẹ́ ẹ̀ bá ti jẹ́ kí wọ́n kó lùdú kankan kalẹ̀ tọ́ abẹ́lẹ́wọ̀n bá wa mímọ́ lè hi wà kọ́rọ̀ lè wa nílẹ̀ Yorùbá wa ṣe ìsìláàmù lẹ yorùbá ìpọlọ́wò ìdọ̀wọ́ rẹ wọ́n ṣàràn wá lọ́wọ́ lé lórí gbogbo dàrúdàpọ̀ ilé ìtàrí yi ń wa subhanahu wa ta'ala ọlọ́mọṣà tún àwùjọ wa ọlọ́mọṣà bá wa tún ṣe àwùjọ wa mọ́ṣà jẹ́ kí islam mọ́ṣà jẹ́ ọlọ́mọ́sàbáwá ṣàtúnṣe rẹ̀ ọlá al-Qur'an al-Karim ibi ni àádùn sílé ní bí idhnillahi ta'ala àmìlẹ̀ ìgbàmílẹ̀ kámọ́bìnú tó bá ti ní ọ̀sẹ̀ tí ń bọ̀ náà tábà ti bẹ̀rẹ̀ tafsiru wa padà اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك